الحمد لله رب العالمين نحمده ونشكره ونستهديه ونستعينه ونتوكل عليه ونتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما عباد الله اتقوا الله وقولوا قولا سديدا واعلموا أن العزة لله ولرسوله وللمؤمنين ولو كره الكافرون واعلموا عباد الله أنه من نعم الله تعالى على العظمى على هذه الأمة تزاحم الخيرات والبركات في شهر ذي الحجة ولا سجما العشر الأوائل منها ولقد جاء في فضل هذه الليالي حديث ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل فيهن أفضل من عشر ذي الحجة قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا من عقر جواده وأهرق دمه عباد الله ولقد أشار المفسرون إلى أهمية هذه الأيام عند تأويل الآية وواعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر عباد الله عند الإمام المفسر مجاهد قال ثلاثين ليلة ذو القعدة وبعشر أي عشر من ذو الحجة وكذلك في قوله تعالى والفجر وليال عشر عندما سئل مسروق عن هذه الآية قال هي أفضل أيام هي أفضل أيام السنة وعن أبي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال شهران لا ينقصان شهرا عيد رمضان وذو الحجه ففي هذا الحديث عباد الله دليل على أن رمضان وذا الحج في الفضل سجان عباد الله إن مما يتفضل به ذو الحج يوم إن مما يتفضل به ذو الحج صوم يوم التعصي أي يوم عرفة لغير الحاج ووقوف بعر والوقوف بعرفة للحاج فأما أفضل ميزته فهي مشروعية الأضحى وذبحها في اليوم العاشر لغير الحاج وأما الحجاج فلهم أعمال يوم نحر الرمي والنحر والحلق والطواف عباد الله كل هذه الأعمال يتقرب بها العباد إلى رب العرش العظيم عباد الله اعلموا أن الأضحية تجب على القادر عليها من المسلمين المكلفين لكل أهل بيت ويجزئ في الأضحية الأنعام فقط وهي الإبل والبقر والضأن والمعز ولا تصح إلا بها ولقد ثبت أن النبي صلى الله عليه وسلم وأصحابه ضحوا بالإبل والبقرة وذهب الجمهور إلى أنه يجوز أن يشترك سبعة في بقرة أو بدنة وأنها تجزئ عنهم لحديث جابر بن عبد الله رضي الله عنه قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الأديبية البدنة عن سبعة والبقرة عن سبعة عباد الله اعلموا أنه لا تجزئ في الإبل والبقرة إلا مسنا وهي ما لها سنتان ودخل في الثالثة من البقرة ومن الإبل ما لها خمس سنين ودخلت في السادسة وعما الدعن فيجزئ ما له سنة ودخل في الثانية لكن إذا تعسر الثني من الضعن أجزع الجذع وهو ما له ستة أشهر على قول جماهير أهل العلم ولكن لا يجزئ الجدع في المعز إجماعا إلا مسنا لقوله صلى الله عليه وسلم لا تذبحوا في إلا مسنة إلا أن يعصر عليكم فتذبحوا جذعة من الضأن أدبني أدولون أترى يكياتي بيولون هو نبي محمد صلى الله عليه وسلم وقال فولون وبا وبا تيوتو وقيبا ọba alágbára ọba ológo jùlọ ọba yìí ni ọba tí a dúpẹ́ fún ọba yìí ni ọba tí a yìn ọba yìí ni ọba tí a fi ògo wa làfi fún ọpẹ́ púpọ̀ ni fún ọlọ́run ọba ọba adẹ́dàá wa tí ó ní kẹ́nìkọ̀ọ̀kan wa kí a mọ jímà èyí tó kángun sí ọdún léa wòye ìsìn à ń bẹ lọ́n wípé irú jímà báyìí kọ́lọ́n jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé adúpẹ́lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run bá tún ní kí jímọ̀ èyí tó kángun sí ọdún iléyà báyìí ọlọ́run ní kó tún bèèmí àti ẹ̀ láyé ó bá wa láyé ó bá wa láàyè wa ó sì bá wa ní mùsùlùmí abẹ́lọ́run bá nu tóbi rẹ̀ ọdún iléyà tí a dojúkọ náà ọlọ́run mọ́ṣẹ́ ìdí kó bá wa láyà tàlàáfíà adúpẹ́ fún ọlọ́run ọba yìí awọ alálàforíjì a sì àánú rẹ̀ a sì wá ìtọ́sọ́nà rẹ̀ ọlọ́mọṣẹ́ àmọ́tọ́ wà sọ́nà àlékún ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run kó máa bá níbi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìpayà ọlọ́run ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ní kọ̀kọ̀ ká bẹ̀rù ọlọ́run ní gbangba ká mọ̀ wípé kò sí bá a ṣe lágbára tó ká mọ̀ pé kò sí bá a ṣe ga tó ká mọ̀ pé kò sí bá a ṣe nípò tó ọlọ́run ọba lágbára jù wá lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa wo ẹlòmíín ràn báyìí títí tọ́lọ́run fi gbà mú bọ́lọ́run bá gbà mú kò ní bọ́m̀bẹ̀ o ìdí nìyí tó fi jẹ́ pé ẹlòmíín gbogbo tọ́lọ́run ò fẹ́ pátá òun náà ni ó máa ṣe yóò jalè yóò lu jìbìtì yóò mumu kú mu yóò pààyàn yóò máa rò pé mú jẹ ní tí ò bá lọ tọrọ àforíjì kò jáwọ́ ń bẹ́ẹ̀ tó bá lọ pàdé ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ọlọ́run ọba ò ní kékeré bá lọ inna batsha rabbika lashadid ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ronú pìwàdà tó jáwọ́ níbi ìwà tí ó dá tó tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run ilẹ̀kùn àforíjì ọlọ́run bá ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni ọba aláforíjì ọlọ́run ọlọ́run mọ́ṣẹ́ àforíjì gbogbo wa ẹ jẹ́ ká páyà ọlọ́run ká sì jẹ́ kọ́rọ̀ orí kó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ dáadáa ó ní ká máa sọ bí nǹkan bá ṣe rí náà ní ká máa sọ ò kan bọ̀ kan ẹ̀yin arúsàn ọlọ́run ẹ lọ mọ̀ wípé iyì àpọ́nlé àti àgbéga tí àwa mùsùlùmí ní í ṣe o iyì olórí iyì láyé òun náà ní pé èèyàn jẹ́ mùsùlùmí olóyè àpọ́nlé tó ga jù òun náà ní pé èèyàn jẹ́ mùsùlùmí kò sáǹfààní nínú ẹni tó fi gbogbo ilé ayé kó ọrọ̀ jọ tó wá jẹ́ olùyapa àṣẹ ọlọ́run tó jẹ́ kèfèrí iyì tó ga jù ọlọ́run ti ṣe fáwa mùsùlùmí o eléyìí ló fa ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà pàápàá jùlọ bí ọ̀rọ̀ òṣèlú mùsùlùmí gbọ́dọ̀ wà ń bẹ̀ ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mùsùlùmí bá wà ń bẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ tó ga fáwọn mùsùlùmí eré ń ta gbọ́dọ̀ máa sá òun náà ní kẹ́sìn wa má bọ̀ mọ́ wa lọ́wọ́ kí ìjọsìn ọlọ́run ọba kó má di tí ó sọnù mọ́ wa lọ́wọ́ eléyìí ló ṣe pàtàkì jù nínú ìgbésí ayé àwọn mùsùlùmí ṣùgbọ́n bó ti wulẹ̀ kí àwọn aláìgbàgbọ́ kọ́kàn wọn kọ́ tó àgbéga tó ga jù àti yìí tàwa mùsùlùmí ní ṣe o ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé nínú ìdẹ̀ra ọlọ́run èyí tó ga tó ṣe fún àwa mùsùlùmí ọ̀kan ní inú oṣù táwa ń bẹ̀ oṣù kejìlá nínú oṣù ojú ọ̀run tó ní Dhul-Hijjah oṣù yìí oṣù alápọ̀nlé ni o oṣù àjùlọ ni oṣù tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà òní oṣù náà pàápàá jùlọ àwọn ọjọ́ mẹ́wàá èyí tó kányìn nínú oṣù alálùbáríkà yìí ẹ̀yin ẹrúsìn ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ ọlá tó ń bẹ fún oṣù tá a wà ń bẹ̀ yìí nínú ẹgbà wa àdìsí àfọwọ́ abdullahi ọmọ abbas òjíṣẹ́ ọlọ́run ọba ó ní nínú gbogbo ọjọ́ ayé tí iṣẹ́ olóore tó dára jù tí iṣẹ́ olóore tọ́lọ́run nífẹ̀ẹ́ sí púpọ̀ jù bí ọjọ́ mẹ́wàá nínú oṣù dole hijab yìí kò tíì sí ẹ̀rí pa àti wà ní ọjọ́ kìlú báyìí torí pé ọjọ́ yomul ahad tí jọ sunday òun náà ni ó jẹ́ ọjọ́ kẹsàn-án sòyẹn túmọ̀ sí wípé lẹ́ni báyìí a ti wà ní ọjọ́ keje àbẹ́ẹ̀kọ́ èní ni ọjọ́ keje ẹ pé odidi ọjọ́ méje ti lọ ọjọ́ mẹ́ta kúrú ló ṣẹ́kù nínú ọjọ́ mẹ́wàá yìí anabi sallallahu alayhi wa ànábì ní nínú àwọn ọjọ́ ayé tọ́lọ́hún máa ń nífẹ̀ẹ́ sí kéèyàn ó ṣe dáadáa púpọ̀ tó tó ọjọ́ mẹ́wàá ìkòsí ṣèdí ni tó fi jẹ́ pé àwọn tó bá mọ rírì ọjọ́ mẹ́wàá yìí wọ́n á fi gbààwẹ̀ àwọn tó bá mọ rírì ọjọ́ mẹ́wàá yìí wọ́n á fi ṣe iṣẹ́ olóore àwọn tó bá mọ rírì ọjọ́ mẹ́wàá yìí wọ́n á fi kí alukur'an àwọn tó bá mọ rírì ọjọ́ mẹ́wàá yìí wọ́n á fi ṣètọrẹ àánú àwọn tó bá mọ rírì ọjọ́ mẹ́wàá yìí ẹni tó bá ṣẹ̀ wọ́n ṣàmójúkúrò fún àwọn tó bá mọ rírì ọjọ́ mẹ́wàá yìí wọn á fi lékún níbi ìsúnmọ́ lọ ṣùgbọ́n nínú tó ba nínú jẹ́jù tí èyàn bá kíyè sára nínú ọjọ́ mẹ́wàá ìgan lè sọ wà fẹ́ jẹ́ kí tọ́lọ́hún sọ̀rọ̀ ṣe fún ọ ọ wàá rí i pé ìyapa àṣẹ ọlọ́run tó kó sínú ẹ̀ nínú ọjọ́ mẹ́wàá yóò ju tàwọn ọjọ́ tó kù lọ nítorí pé ṣùtì máa bẹ nínú ọjọ́ yẹn ju wọ́gán lọ ìdí ni tó fi jẹ́ wípé oòrùn tó sì tún wá ń ta yìí ó tó aṣọ ọgbẹ́ o ọjọ́ èyí tó tún ṣẹ́kù yìí nínú àwọn ọjọ́ olóore lórílẹ̀ ilé ayé ni ẹ̀yà rúṣin ọlọ́run ìgbà tí wọ́n bi ànábì léèrè sallallahu alayhi wa sallam ìgbégbà tó wá ní kò sí n tó lóore ń ṣe olóore téèyàn lè ṣe tó lè dàbí èyí tá a ṣe nínú ọjọ́ mẹ́wàá yìí wọ́n wá béèrè pé téèyàn bá lọ jagun sójú ọ̀nà ọlọ́run kọ́ ànábì ní kò tó ànábì ní àyàfi ẹni tó bá lọ jagun sójú ọ̀nà ọlọ́run nǹkan ọ̀gùn tó gbé lọ ẹṣin rẹ̀ wọ́n pa ẹṣin rẹ̀ wọ́n tún pa òun náà lo tó lè súnmọ́ láàdá tí ń bẹ fún èyíkéyìí nínú iṣẹ́ olóore tá a bá ṣe níjọ́ mẹ́wàá ó sì ti dijọ́ méjì báyìí ó kọ ẹ̀yọ mẹ́ta péré wá bẹ̀rẹ̀ ààrẹ léèrè láti gbà tí Dhul Hijjah ti bẹ̀rẹ̀ iṣẹ́ olóore wo lèmi ṣe ìwọ ìwọ náà ṣe iṣẹ́ olóore pọ̀ ààwẹ̀ gbígbà wà ń bẹ jíjìyàn náà fìlà lóru wà ń bẹ títìláwà Qur'an wà ń bẹ ìrántí Ọlọ́run ọba wà ń bẹ ìṣètọrẹ àánú wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run kẹ́ àwa mùsùlùmí púpọ̀ ó fi oore tó pọ̀ ó fi jíǹkì wa nínú ẹ̀sìn wa léyìí tí ò sí nínú gbogbo àwọn ẹlẹ́sìn tó kù ìdí nìyí tó fi jẹ́ wípé anabi sallallahu alayhi wa sallam anabi láwọn tí ó pọ̀ jù ní àlìjẹ́nà àwọn àlìmúmọ̀ wọn torí pọ̀pọ̀lọpọ̀ tó lè gbé àwọn àlìjẹ́nà ọlọ́run ti kò ti wá ọ̀pọ̀lọpọ̀ ní tá a ṣe tá a fi rà àlìjẹ́nà wọ̀ nínú àwọn sí olóore ọlọ́run ti kò ti wá ẹ̀yin ọ̀rọ̀sìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà kan bẹ nínú alukur'an tí àwọn àfa onímọ̀ tafsir tí wọ́n ṣàlàyé fún wa pé àwọn àyà wọ̀nyí wọ́n ń tọ́ka sí pàtàkì ọjọ́ kẹwàá ní oṣù Dhul Hijjah bákan náà inú ẹgbàá wa hadith afọ Abubakar kọ́lọ́mọ̀ bá kó bá yọ ní sí wọn wọn ní anabi sallallahu alayhi wa sallam wọn lànàbí ní oṣù méjì kan bẹ nínú ọdún oṣù yìí méjèèjì yìí oore wọn kì í dínkù rárá bó ti wulẹ̀ ọmọ àṣepé gbogbo orí ayé àti tọ̀run ọlọ́run kó sínú oṣù méjèèjì kí ni oṣù méjèèjì náà ànábì ní oṣù Ramadan àti oṣù dòlẹ́hìjà oṣù méjèèjì yìí nínú gbogbo àwọn oṣù tó kù wọn ò lákẹgbẹ́ oore wọn máa pé ni oore tó pé tí ò ládínkù ló ń bẹ nínú oṣù méjèèjì àwọn afọwájú kó yé wa wípé àṣé oṣù Ramadan àti oṣù dòlẹ́hìjà àwọn méjèèjì wọn kún kẹ́kẹ́ fún oore àfọwọ́ sheikh islam bin Taymiyyah rahimahullah kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí wọn wọ́n bí wọ́n léèrè wípé tọ̀ èwo la fẹ́ mú bẹ̀ tẹ́ a bá dénú ramadan táwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún ramadan a gbà wípé kò tún sí oṣù míì tó tó ramadan tá a bá tún sọ nù dùlùhíjà pàápàá jùlọ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí tẹ́ ẹ bá tún sọ fún wa a tún rò pé àṣẹ ramadan ò tiẹ̀ tí ì jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ bó èwo lọ́wọ́ ga jù nínú méjèèjì àfọwọ́ sheikh wọ́n ní méjèèjì òun náà ló lóore lọ́lá wà ń bẹ̀ ṣùgbọ́n tá a fi mọ̀ yàtọ̀ ni wípé òru Ramadan ọlọ́lá ju òru dòlẹ́hìjà lọ ṣùgbọ́n ọ̀sán dòlẹ́hìjà òun tún ju ọ̀sán Ramadan lọ torí pé nínú òru Ramadan Lailatul Qadr ó wà ń ó ju gbogbo òru lọ kò sóòrù tó tó ṣùgbọ́n ọ̀sán Ramadan ọ̀sán dòlẹ́hìjà ọ̀sán tiẹ̀ òun làrà fáwà níjọ́ tó ṣe wípé ọlọ́run ọba ó mọ̀ síjú àánú gbogbo ẹ̀dá pátá tó bá ń bẹ láàyè yẹn ojú àánú lọ́lọ́run fi máa wò ọlọ́run tún máa bẹ àwọn mọ̀lẹ́kà pé kí ni wọ́n ń fẹ́ kí n máa ṣe fún wọn so bí àfọwọ́ aṣọ islam bin Taymiyyah rahimahullah bí wọ́n ṣe ṣe yàtọ̀ láàrin méjèèjì nu ṣùgbọ́n kìíní kejì ẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá ní kó bá láyé bó ṣe bá wa láyé yìí oore tó tóbi látọ̀dọ̀ ọlọ́run tó bùkátà ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí oore tí ò lákẹgbẹ́ èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yẹrú sin ọlọ́run nínú oṣù dòlẹ́híjà yìí pàápàá jùlọ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú rẹ̀ náà láti rí ọjọ́ àràfà èyí tó ṣe páwọn tá a bá sí ní hajj wọn ni ká gba àwẹ̀ níjọ náà ẹ̀kúnrẹ́rẹ́ ládàá ń fún ẹni tó bá gba àwẹ̀ ní ọjọ́ kẹsàn-án nínú oṣù dòlẹ́híjà yìí ọjọ́ wo ni ọjọ́ kẹsàn-án òun náà ni ọjọ́ sunday yóò mọ̀lá ahad èyí tó ń bọ̀ yìí torí pé ọjọ́ tó bá kángun sí ọjọ́ ọdún òun náà níjọ́ àràfà ànábì ní tá a bá gbá àwẹ̀ níjọ́ yẹn tá a jẹ sàárì bá a ṣe ń jẹ tá a sì sínú lásìkò tá a ń sínú ọlọ́run ó fi pa ẹ̀ṣẹ̀ odidi ọdún méjì rẹ̀ èyí tá a sì ṣẹ̀ sẹ́yìn yóò fi parẹ́ ọdún míì tuntun bọ̀ ọlọ́run tó fi parẹ́ fún wa so ó wà àwẹ̀ ọjọ́ kan nínú olùdọ̀lẹ̀ ẹja yìí eléyìí kò túmọ̀ ẹ̀yin ẹrú san ọlọ́run kẹ́nìkan wa máa mutí kó máa ṣèrànù kó ní tèmi mo ti gbà wẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ máa ṣẹlẹ̀ wọ́n ti ní ó kì í ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá o àwọn ẹ̀ṣẹ̀ tí ó parẹ́ ó làwọn ẹ̀ṣẹ̀ tá a kà kún táwa gan ọmọ pẹ́sẹ̀ ni ọlọ́run fi bá wa parẹ́ ṣùgbọ́n ó mutí ó lu jìbìtì ó pààyàn ó jalè ó tọrọ àforíjì lérí ìyẹn ni kọ́lọ́run tó ṣe kíni o kó tó lè foríjì ọ́ ẹ̀yin arúsìn ọlọ́run nínú oṣù yìí òun náà ni pípẹ́ ẹran iléyà òun ló wà ń bẹ̀ nínú oṣù yìí oríṣiríṣi àwọn iṣẹ́ olóore ló wà ń bẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe láti lè fi wojú rẹ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa o mẹ́ta tó kù yìí ẹ má jẹ́ ká fi rárẹ̀ o ká fi lékún nínú iṣẹ́ olóore àti nínú àwọn kan tó lè gbé wá súnmọ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ẹ̀yin arúsàn ọlọ́run ẹjá lọ mọ̀ wípé ẹran iléyá dandan ni o fún gbogbo ẹni tọ́lọ́run bá fún lágbára láti lè pa dandan ni fún ẹni tí ọlọ́run bá fún lágbára láti lè pa bẹ́ẹ̀ yẹn bá lówó ẹran ọdún iléyá ká ní wọ́n ń tẹran ọdún iléyá lápèjúwe Kama máa tà fifty thousand naira kéèyàn wá lọ fi hundred thousand kó fi ṣètọrẹ àánú lówó láàdá hundred thousand láyé kò lè tó ẹran léyà twenty thousand tó wà lọ́dọ̀ lọ ìdí nìyí tó fi jẹ́ pé kò sí nǹkan tí ọlọ́run fẹ́ lọ́dọ̀ ẹrú rẹ̀ tó dùn mọ́ ọlọ́run jù níjọ ọdún tó kéèyàn ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ kéèyàn gbàrà fún ẹni tí ọlọ́run bá fún lágbára ṣùgbọ́n tọ́lọ́run kò bá fún lágbára la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run nípa agbára rẹ̀ gbé ṣùgbọ́n wọ́n tó lágbára láti lè pẹ̀ràn ọdún léyà ọ̀ràn èèyàn ló jẹ́ fún ọ kódà kí wọ́n ní wọ́n ń ta àgbò kan ní hundred thousand tó o bá ti lówó ẹ̀ ọ̀fẹ́ fi sin lọ́ọ̀nù èèyàn lẹ́tọ̀ọ́ àti kìnìún ò àgbọ̀dọ̀ rà á. ẹ jẹ́ ká lọ mọ̀ wípé pípẹ̀ràn ọdún léyà ó ti ní àwọn ẹran tó wọlé yà ó pé èèyàn wá jẹ́ ọdẹ ọwá lò lówó tó fi pẹ̀ràn ọdún léyà ọwá lọ oko ọwá mú ìgalà òmùwálé wọn wá ní kílẹ̀ fẹ́ fẹ́ léyìí kò wọlé yà o àbí o mú ẹtu àbí o mú àgbọ̀nrín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹran tó wọ iléyà ẹran màálù ó wọlé yà o ràkúnmí ó wọlé yà o ewúrẹ́ tá à mẹ́ẹ̀ tá ó wọlé yà àtakọ àtabo ọ̀gá wọn ó wọlé yà agutan òun náà ṣe kí ni o òun náà wọlé yà. àwọn ẹni tí ó wọlé yá nìyí àwọn ni al-an'am àwọn ló wọlé yá o ṣùgbọ́n èèyàn wá ní adìẹ ọdún tí wọ́n yẹ sọdún adìẹ lẹ́ẹ̀fì pé ẹ̀ lérí lẹ́sẹ̀ títí káyọ̀ àmọ́ káàdì ẹ̀ jáde kìí ṣe yẹn àgbò lẹ́yà máa rí màálù lẹ́yà máa rí ràkúnmí lẹ́yà máa rí nítorí pé mélòó adìẹ ẹ bá ti yọ kò tó jẹ so látara adìẹ lẹ́yìn èèyàn wá lè lọ pa kéèyàn wá pa adìẹ chicken kọ́ wá tó bíi five hundred kò sí déédéé ẹran léyà o àwọn tá a lè fi pa ẹran léyà òun náà ní eléyìí ẹ̀yàn rúsan ọlọ́run nítorí pé eléyìí tá à ń sọ yìí arínú àwọn èèyàn tí wọ́n máa ń sọ pé àgbò nìkan lọ́wọ́ léyà bí èèyàn bá pa màálù èèyàn tún gbúdọ̀ pa àgbò tì í lẹ́gbẹ̀ẹ́ là kò bẹ́ẹ̀ bí àgbò ṣe wọlé yá náà ni màálù wọlé yá náà ni ràkúnmí náà wọlé yá kódà àti ẹ̀rí àkọọ́lẹ̀ pé ànábi sallallahu alaihi wasallam gbàtà ànábi ṣáájì lọ́dún kan ànábi sì pa ràkúnmí ọgọ́rùn-ún hundred camels lànàbí pa ànàbí fọ ọ pa ràkúnmí ọgọ́rùn sèyàn túmọ̀ sí wípé awárí ẹ̀rí nípa ti ọdún iléyà náà wípé dájúdájú ànábì sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà wọ́n ṣe kí ni o wọ́n pa ràkúnmí láti lè fi ṣe ọdún iléyà a sì rí ẹ̀rí pé wọ́n pa màálù náà láti fi ṣe ọdún iléyà àwọn tó pọ̀ náà àwọn olùmẹ̀sìn wọ́n nígbà láàyè ń bẹ tí ẹnìkan ò bá lágbára láti lè dá màálù pa àbí láti dára kùnmi pa ẹ lè so papọ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ ju méje lọ ẹ̀yin méje lè dáwó papọ̀ kẹ́ ẹ pọ̀ dídì màálù kan kẹ́ ẹ wá pín ẹ̀yin méje ẹ lè so papọ̀ kẹ́ ẹ para kùnmi kan kẹ́ ẹ wá pín ṣùgbọ́n ẹ gbọdọ̀ ju méje lọ ẹ̀yin twenty five tí wọ́n láwọn pa ah, màálù màálù kọlu iléyà kọlu wọn pa ẹ o wọn kàn pa ẹran tí wọn fẹ́ jẹ ni ẹni tí ó pa màálù wọn gbọ́dọ̀ ju méje lọ ìmọ̀ wọn pọ̀ ju méje wọn lè má tó méje àwọn méje lè pa àwọn mẹ́ta lè pa àwọn mẹ́rin lè pa àwọn márùn lè pa àwọn mẹ́fà lè pa méje wọn gbọ́dọ̀ ju méje lọ bẹ́ẹ̀ náà ni ràkúnmí àrí ẹ̀rí fún eléyìí lọ́dọ̀ àwọn olùmẹ̀sìn ó fẹsẹ̀ rìn lẹ́nu hadith àfọwájáde ọmọ abdullahi ó ní lójú ayé anabi sallallahu alayhi wa sallam àwa apá ràkúnmí ní ọjọ́ amul hudaybiya méje àwa méje sopọ̀ apá ràkúnmí kan àwa méje sopọ̀ apá màálù kan ẹ̀rí lélẹ́yìn kìí ṣe ọ̀rọ̀ ọpọlọ rárá ó ṣẹlẹ̀ lójú ayé anabi sallallahu alayhi wa sallam pé àwọn èèyàn méje wọ́n sowọ́pọ̀ wọ́n pa àwọn èèyàn méje ti sowọ́pọ̀ wọ́n pa màálù náà ẹ̀yin ọ̀rùsìn ọlọ́run ẹ̀jẹ̀ ká lọ mọ̀ yí pé bẹ́ẹ̀yẹn bá fẹ́ pa ràkúnmí ràkúnmí tó wọ iléyá òun náà ni ràkúnmí tó bá ti wọ ọdún márùn tó ti ń lọ bíi ọdún mẹ́fà òun la lè fi pa iléyá o èyàn ò lè fi ràkúnmí ọlọ́dún kan ọlọ́dún méjì ọlọ́dún mẹ́ta ká fi pa iléyá o ràkúnmí tó wọléyá ó gbúdọ̀ ti lé ni ó ti gbúdọ̀ pé ọdún márùn-ún àbí kó ti lé ní ọdún márùn bákan náà màálù èyí tó wọ iléyá ó gbọ́dọ̀ jẹ́ màálù èyí tó ṣe wípé ó ti pé ọdún méjì ó ti ń lọ sí ọdún mẹ́ta gbogbo àwa tí a bá fẹ́ ra màálù ẹlòmíì yọ̀ọ́ wà lọ gbé màálù olóṣù mẹ́fà wọ́n bá gbé dé wọ́n ní ẹ ìbá náà ọlọ́run ọgbà ọlọ́run ti rá nìyẹn rárá ẹ gbọ́dọ̀ màmọ̀ dájú wípé ó ti pé ọdún méjì tó sì ti lé ní ọdún méjì tó bá jẹ́ ti màálù ọdún méjì sọdún mẹ́ta ṣùgbọ́n tó jẹ́ ti ràkúnmí ọdún márùn-ún sí ọdún mẹ́fà ẹ̀yẹn rúsan ọlọ́run ṣùgbọ́n àgbò àgbò náà gbọ́dọ̀ pé ọdún méjì tó ti fẹ́ wọ ọdún mẹ́ta àmọ́ ìgbàláàyè ń bẹ níbi tàgbò bí èèyàn bá wá lágbára èèyàn lówó láti lè fi ra àgbò èèyàn wá ní àṣẹ́sìn àgbò kan tí èèyàn ń sìn tí ò tí ì ju oṣù mẹ́fà lọ àwọn àfáà ni èèyàn lè fi paléyà fún àgbò nìkan ni o kò sí fún àwọn ewúrẹ́ tó kù o ò lè pa ewúrẹ́ oṣù mẹ́fà rárá o gbọ́dọ̀ pọ̀ ní méjì ṣùgbọ́n àgbò tí ò bá sí agbára ṣùgbọ́n èèyàn ní àgbò kan lọ́dọ̀ téèyàn ń ṣe kí ni o téèyàn ń sìn tí ò tí ì ju six months oṣù mẹ́fà lọ ìgbàláyé wà àlèfilé yìí náà ṣe kí ni o àlèfi pa ẹ̀ràn iléyà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó mọ̀sẹ̀ fún wa ní okun àti agbára láti lè rí iṣẹ́ ìjọsìn náà sí. الحمد لله الذي بنعمته تتم الصالحات وهو الذي سخر لنا بهيمة الأنعام رحمة لنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فيا عباد الله احذروا العيوب التي ترد بها الاضحيه وهي اربعه نصت السنه على عدم اجزائها فهي العوراء والمريض والعرجاء والهزيله ولكن بعض العيوب لا ترد بها الاضحيه بل تقرا الاضحيه التي كانت بها وتجزه بها الأضحية عند العجز كمقطوعة الأذن أو جزء منها أو مكسور القرن أو أكثره وكذلك بعض العيوب التي لا أثر لها في الأضحية فاعلموها عباد الله ولكن ولكن العامة يزعمون عدم إجزائها كالعتمان وهي التي لا أسنان لها والبتراء وهي مقطوعة الذنب ذنب والجدعاء وهي مقطوعة الأعنف والخصي وغير ذلك فإنها تجزئ الأضحية بها عباد الله اعلموا أن صلاة العيد واجبة على كل مسلم عاقل بالغ ذكرا كان أم أنثى وحتى الأيد والنفساء من النساء المسلمات واعلموا عباد الله إن الصلاة تقام بعد ارتفاع الشمس قيد رمحي وينتهي بزوال الشمس فمن فاتته الصلاة فإنه لا يصلي أربعا قياسا على صلاة الجمعة على الأصح فإنه لا يقضيها لأنها صلاة تشرع في وقت معين ولكن إذا كان ذلك لعذر جاز أداؤها في اليوم التالي من أيام التشريك منفردا أو جماعة والله أعلم عباد الله إنه ليست لصلاة العيد سنة قبلية ولا بعدية ولقد ورد في حديث ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه أن النبي صلى الله عليه وسلم صلى يوم الفطر لم يصلي قبلها ولا بعدها واعلموا عباد الله أن الهدف من صلاة العيد اجتماع المسلمين في مكان واحد فلا ينبغي المصليات من غير حاجة في الأماكن المتقاربة لكي لا تنقلب ذلك سببا لتفريق كلمة المسلمين أو تعدى لمصالح الخاصة عباد الله اعلموا أن للعيد آدابا ينبغي على المسلم مراعاتها كلبس الثياب الجميل ولقد جاء من حديث ابن عمر قال أخذ عمر جبة من استبرق تباع في السوق فأخذها فأتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ابتع هذه تجمل بها للعيد والوفود أخرجه البخاري وكما جاء من حديث ابن عمر ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يلبس يوم العيد بردة حمراء ويستحب عباد الله الإمساك يوم العيد عيد الأضحى لأن النبي صلى الله عليه وسلم لا يأكل يوم الأضحى حتى يرجع ويستحب التكبير من يوم العيد إلى آخر أيام التشريق عباد الله صلاة العيد ركعتان يبدأ الركعة الأولى تبدأ الركعة الركعة الأولى بتكبيرة الإحرام ثم بسبع تكبيرات أخرى بعدها قبل الكراهة وفي ركعة الثانية خمس تكبيرات مع تكبيرة القيام إلى الركعة الثانية والسنة عباد الله أن يخطب الإمام بعد الصلاة خطبة واحدة لا خطبتين واقفا على الأرض لا على المنبر كما فعل النبي صلى الله عليه وسلم والخلفاء الراشدون من بعده فعن ابن عباس رضي الله عنه قال شعرت العيد مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان فكلهم كانوا يصلون قبل الخطبة عباد الله اعلموا أن الأضحية لا يجوز ذبحها إلا بعد الصلاة ويمتد وقتها إلى آخر أيام التشريك فيأكل من لحمها ويتصدق بها على الفقراء ويدخر ولا يجوز بيعها ولا يعطي الجزاء الجزارة من الأضحية وإذا ضلت الأضحية قبل أن يضحي بها فلا يلزمه شيء ولا تنقل الأضحي إلى بلد آخر إلا الحاجة واحذروا عباد الله من سباك التناطح بين الأغنام فإن في ذلك تمثيلا للحيوان ولقد لعن النبي صلى, النبي صلى الله عليه وسلم فاعلها لقوله صلى الله عليه وسلم لعن النبي صلى الله عليه وسلم من مثل بالحيوان adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ó ṣe wípé gbogbo àṣepé oore pátá ọwọ́ rẹ̀ ló wà oore kan kò tí ì lè ní àṣepé tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó bá fi àṣepé síbẹ̀ ọlọ́run ọba yìí lọ́ba tí a dúpẹ́ òun lọ́ba tó rọ àwọn ẹranko dábà òun ló rọ̀ wọ́n fún wa mẹ́wàá wa a lè dá màálù mú tọ́lọ́wọ́n ọba ọba rọ̀ fún wa o ràkúnmí mẹ́wàá wa a lè dá ràkúnmí mú àfi tí ọlọ́wọ́n ọba tó bá rọ̀ fún wa adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run lórí ìdẹ̀ra tó ṣe fún wa tó bá ṣe wípé àwọn ọmọ wa là ń pa ní gbogbo ọjọ́ ọdún léyà ni kì í ṣe ní táwọn wí làbá wí o kódà ọ̀pọ̀lọpọ̀ bàbá ò ní sí láyé mọ́ àwọn ọmọ ò ti wọ́nà bí wọ́n ti pa bàbá wọn torí pé wọ́n ti mọ̀ kí tí bá ń bẹ láyé ẹ̀mí ìtàwọn náà dé so ní gbogbo ọdọọdún ọ̀pọ̀ àmọ́ kan lénìí ọdún títún bọ̀ ó títún múra àti pàkan àwọn ọmọ yìí ọ̀pọ̀ àwọn pọ̀ wọn ní ẹja rán bàbá yìí sọ̀hún káwa náà ọba àlẹ́ ṣe kí ni o ká lè rí ilé ayé gbé so látara àdé eléyìí ọlọ́run ọba ṣàánú wa ó ní ká máa pa àwọn ẹran wọ̀nyí kò sì wá sọ pé tá adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run lórí ìdẹ̀ra tó ṣe fún wa atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anabi ẹrúsàn ọlọ́run gẹ́gẹ́ bá a sọ fún o fún ẹni tó bá lágbára rẹ o nígbà tá a ti wá sọ̀rọ̀ ẹran ọdún léyà tí a lè pa yìí ó ṣe pàtàkì ká ẹran kan àwọn àrùn kan àbáwọn àléébù èyí tó bá ń bẹ lára àwọn ẹran sunna nabi sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé àwọn àléébù kan bẹ tá a bá ti rí ọ̀kan nínú ẹ̀ lára ẹran tá a fẹ́ pa àgùdọ̀ pẹran yọ fún iléyà o alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni ẹran èyí tó bá ṣe wípé àwòrán ẹran to fọ́ loju kan ẹran ti oju re ti da to se pe dúdú yẹn funfun ti bo ó kódà ẹyọ kan báyìí ó ti tó àgùdọ̀ fi irú ẹran bẹ́ẹ̀ àgbọ́dọ̀ fi pa iléyá wà mí bá bí aula èyí tó bá tiẹ̀ wà fọ́ lójú méjèèjì kò tiẹ̀ wọlé ara bó ti wulẹ̀ ọmọ olójú kan ojú rẹ̀ dà ní àbójú yẹn fọ́ pàdé báyìí àgbọ́dọ̀ fi ẹran bẹ́ẹ̀ palẹ̀ yàwó kódà kí ẹran yẹn kó tóbi kára ní hundred thousand èyí ò lè fi ẹran yẹn pa iléyá bó ti wulẹ̀ kọ́ ma ẹlẹ́ẹ̀kejì ẹran táyà lè fi pa iléyá òun náà ẹran tí ń bí ṣe ń yàgbẹ́ ní ìdàtọ́ lẹ́nu wọ́n wá sọ fún pé ah bó wà yẹn ẹran gidi ń bẹ lára ẹ̀ ọkàn lẹ́nu bẹ́ẹ̀ ẹran gidi ni bó ṣe rí wọn kódà kó tóbi jù bẹ́ẹ̀ lọ téèyàn ti Islam kọ́ wa ẹlòmíì látara ẹran ló ti kó àìsàn ṣùgbọ́n àbí ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹran tá a bá ti kẹ́fín pé àìsàn ń bẹ lára kódà kó ga jù bẹ́ẹ̀ lọ òun náà ni àlàrùjá ẹna tó ṣe wípé àrò ẹran ẹran tó ti kán lẹ́sẹ̀ tó ti pé ẹsẹ̀ rẹ̀ kan kò lè fi rìn ẹran míì ń bẹ ẹsẹ̀ rẹ̀ kan tó lẹ̀ nínú àwọn ẹsẹ̀ irú ẹran yẹn ò lè fi palẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni alhazila ẹran tó ṣe wípé béèyàn bá ti rí báyìí èyí ó ti gbogbo egun rẹ̀ ó ti hàn síta awọ yẹn kàn gbogbo tí ń bẹ lára níta báyìí ó ti rú wọn wá ní ọkọ̀tà ilé rí bẹ́ẹ̀ ni bó sì ṣe rí wọn ẹran bẹ lára ẹ̀ lọ pẹ̀lú táàrí yìí ẹran ilé yóò gbádùn wọn lè so látara àdéhélé irú àwọn ẹran bẹ́ẹ̀ a fi ṣe kí o a lè fi pa iléyá ṣùgbọ́n àwọn àlébù mi ń bẹ tó máa ń bẹ lára ẹran tó ṣe pé tó bá wà lára ẹran a lè fi ẹran yẹn a fi pa iléyá ṣùgbọ́n tá a bá rí mẹ́ẹ̀ a fi pa iléyá ẹ rí i pé tá àkọ́kọ́ tá àkọ́kọ́ sọ tó bá ti lè wà lára ẹran láyé àgbùdọ̀ fẹ́ràn yẹn pẹ́lẹ́yà o ṣùgbọ́n àwọn àlébù yìí tá a tún fẹ́ sọ yìí tó bá wà lára ẹran kò dáa ká fẹ́ràn yẹn pa iléyà ṣùgbọ́n tá a bá rí míì tí ò sí míì mọ́ a lè fi àwọn eléyìí tá a fẹ́ máa sọ yìí a lè fi pa iléyà gẹ́gẹ́ bí ẹran tí ó gé létí ẹran tó gé létí kò lẹ́tọ̀ọ́ ká fi pa iléyà yálà díẹ̀ ló gé ń bẹ̀ ni ìlàjì ló gé ni àbògé tán kò lẹ́tọ̀ọ́ ká fi pa iléyà ṣùgbọ́n tí ò bá sí mi àwọn àfàlà lè fi pa iléyà o. bákan náà ẹran tí ọkàn ni wo kò lẹ́tọ̀ọ́ ká fi pa iléyà díẹ̀ lọ́kàn bẹ̀ ni ìlàjì lọ́kàn ni odidi lọ́kàn bẹ̀ ni wọ́n ní ò lẹ́tọ̀ọ́ ká fi pa iléyà àmọ́ tí ò bá sí mi mọ́ a lè fi pa iléyà o. lápèjúwe a ní ẹran àti rà kalẹ̀ afẹ́fẹ́ paléyà ẹran yẹn wá máa jalè pọ̀ bó ti bá fẹ́ kan ẹran ẹgbẹ́ rẹ̀ níwò ọba forí gbágànà ìwò ẹ̀ bá yọ láàárọ̀ ọjọ́ọ̀dọ̀ ẹran bá diwọ́ mọ́ nípa tọ́ àdánwò dé irú àdánwò inú ìsọ lẹ́nu ẹran wò lélẹ̀ báyìí ó ṣe jẹ́ pààrọ̀ yìí ni ọwọ́ akániwò tó o sì mọ̀ pé kò sí owó kankan sọ àwọn àfáà ní tẹ́mi yẹn bá lágbára tó bá lówó lọ́wọ́ kó lọ́ọ́ ẹran mi ṣùgbọ́n tí ò bá sí àwọn àfáà kò sí láì fi bẹ́ẹ̀ o lè ṣe kíni o o lè fi pa ṣùgbọ́n àwa èèyàn a máa ń tara wa jẹ ẹlòmíì ní ṣùgbọ́n kò ní ra mi yóò ní ẹ wo owó mo ti plan nǹkan mi ìfowó èèyàn láà tọ́ bá wà èèyàn gbọ́dọ̀ lọ ra mi èèyàn pa yẹn náà o ṣùgbọ́n ọ̀pá yẹn fún léya ìmí ìtura yẹn ló pa fún léya ṣùgbọ́n tí ò bá sí tó yẹ pé kó o tó réyìn ra gan-an ìkùmọ̀ ọ̀tún fẹ́ẹ́ bọ́ sí tòsí àwọn àfáà ní kò sí láì fi bẹ́ẹ̀ èèyàn lè fi pa ìléyà bákan náà àwọn àléébù míì tún wá máa ń bẹ tó máa ń wà lára ẹran tó ṣe wípé tó bá wà lára ẹran àléébù ní lóòótọ́ ṣùgbọ́n kò ní nǹkan kan ṣe pẹ̀lú lálàáfíà ẹran a lè fi wé ẹran bẹ́ẹ̀ a lè fi wọn paléyà àwọn àléébù kan ń bẹ tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń rò pé tó bá ti wà lára ẹran a lè fi paléyà tó dẹ̀ ṣe wípé lọ́dọ̀ àwọn onímímọ̀ wọn ní kò sí tó gbogbo bẹ́ẹ̀ lápèjúwe ẹran kan wọ́n ń pè wọ́n ní al ẹran mi ń bẹ kò léyín rárá ṣe mọ̀ páwọn ẹran wọn èlóyún òkè ìmí èlóyún òkè bí àgùntàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kì í ṣe pé kọ́mọ́ wà léyín kankan ńgbọ̀ wá rẹran ẹ bá la ẹnu ẹ kò sí eyín kankan náà ń pè ní kò rárá àwọn ìwé ẹran wọlé lè ṣe lè wọlé báyìí àwọn sọ bákan náà ẹran tó ṣe ó gé nírù ẹran tó gé ń rù kò sí láì fún bẹ ọwọlé ya àléébù ní lóòótọ́ yóò sí nínú àwọn àléébù tí ó lè kó bá ẹran láti ẹran tó gé mú bóyá tán ti ń fokùn sí mú ti gé kò sí láì fún bẹ ó ṣe kí ni ọwọ́ ẹran tí wọn tẹ a máa ń gbọ́ táwọn èèyàn máa ní ẹran tán tẹ̀ lọ́dà ọ̀wọ́ léyà ta ló sọ bẹ́ẹ̀ ànábì ọ̀sọ́ gbogbo àfa àkàkàn sọ́rí mo ṣe wáàsí kan lórí rédíò lọ́dún kan mo ṣe ń jáde báyìí kọ́ọ̀lù tó wọlé ọbẹ̀ tó twenty bí mo sọ pé àfa ìbúlẹ̀ ti rí tí ẹran léyà ẹran ẹni ẹran tán tẹ̀ lọ́dà ẹlọ́wọlé yá níbo lẹ ti rí mi rà ẹ̀yin ni ká béèrè lọ́wọ́ yín ni pé níbo lẹ̀yin ti rí i pé kọ̀wọ̀lé yá tẹ́kẹ́ bí tèmi ti rí ni n tí ń kó wá pọ̀ láti fi rinlẹ̀ pé ọwọ́ léyà kódà nẹ́bì gan pa sallallahu alaihi wasallam nínú àwọn ẹran táwọn nẹ́bì fi pa léyà ẹran tí wọ́n tẹ̀ lọ́dà ó wà bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam so n bolẹ̀ yín ti rí ti ìmáàmù Málíkì ọ̀sọ́ ìmáàmù Ṣàfi ọ̀sọ́ kò sẹ́ni tó sọ́rí nínú àwọn àfa àwọn èèyàn kan máa ń lérò wípé bóyá kò wọ ìléyà kódà àgbà mi ń bẹ gan yìí gan da torí pé yóò lẹ́ran rárá dáadáa àlébù ni lóòótọ́ ṣùgbọ́n kò sí nínú àlébù tó kó bá ẹran yẹn láti lè fi pa iléyá ẹ̀yin ẹrúsìn ọlọ́run nígbà tá a ti máa ẹran tá a fi lè pa iléyá báyìí tá a sì ń múra álẹ̀ fún ọdún ọlọ́run jí kí ọdún náà bá aláyàtọ̀ láàfíà o àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kíyèsí nípa ọdún ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ọdún láti lọ kírun ní yídì ọ̀ràn yẹn ló jẹ́ fún gbogbo wa o akànpamọ́ àti bàbá àti ìyá àtọmọ àtìyàwó ká má sọ pé àwọn ìyàwó wọ́n jókòó lé gbogbo wa ní ká lọ sí yídì o gbogbo wa pata náà ní ká kí ni o ká lọ sí Eid kódà obìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bí máa lé wọn ní kí gbogbo wọn náà lọ sí eléyìí ló wà ní sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam irun lẹni tí ń ṣe nǹkan oṣù òní kí ṣùgbọ́n náà lọ sí Eid o gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ń fojú réènà rẹ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ní tá sọ ni pé káwọn obìnrin káwọn ó dúró nu lé tiwọn káwọn ó ṣe kí ni o kí wọ́n má lọ sí kán bá lè mọ bá a dáná oúnjẹ ká lè dé bá oúnjẹ ńlẹ̀ àbòsí tó tóbi la ṣe fún wọn o àbòsí tó tóbi ni gbogbo wọn náà wọn lẹ́tọ̀ọ́ láti ṣe kíni o láti lọ sí Eid láti lọ láti lọ kírun ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ẹjá lọ mọ̀ pásìkò táwọn máa ń kírun pàápàá jùlọ ìrun ọdún léyà nínú àwọn súnà tá a fi ń falẹ̀ púpọ̀ nílẹ̀ Yorùbá òun náà nípa máa ń lọ́ra láti kírun Eid ìgbà míì ń bẹ aago mẹ́wàá wọn ò tí ì kírun eid eléyìí ò yẹ kó rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú islam bóyá ọláǹfààní ọlọ́ṣẹ́ umra kódà bó o bá sọ́ra bó o bá kásùn bá tán bó o bá pẹ́ ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n fẹ́ kírun ìrun ọdún ìrun ọdún tùnú àwẹ̀ bó o wọ́n kírun nísìn so yẹn túmọ̀ sí pé tó fẹ́ pa afẹ́ fọ́lù ẹ̀ bó ṣe yẹ kó rí gangan ìrun ọdún àsìkò tó yẹ ká máa kí ó pẹ́ jù mẹ́jọ ó pẹ́ nìyẹn tá a bá lè kí báyẹn jẹ mọ́ wọn ní kálukú tètè padà lọ sílé yóò lọ mọ ṣètò ẹran rẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ rí wípé kẹlòmíì kẹrin ẹlòmíì ò tó yanjú aago méje ó ti lò torí pé kán tó ti yí dìde aago aago kan àbọ̀ ti fẹ́ lò kán tó ti yí dìde eléyìí nítorí ká kíyèsí ni kò bá mu rárá bó ti wulẹ̀ wọn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà náà àwa jàmáà náà àtúní tètè dé yídì ṣùgbọ́n tó fẹ́ pàwọn olórí wa tán bá ti fi dá wa lójú lẹ́ẹ̀kan àbí ẹ̀ẹ̀mejì pé aago mẹ́jọ lákìídì o tó yẹ pé àwọn èèyàn mẹ́wàá péré náà bá yídì àti kìídì tó ń kálukú kọ orílẹ̀ tó bá dọdún mẹ́ẹ̀ oníkálukú ètò máa lébẹ̀ súnà ìrun yídì pàápàá jùlọ ọdún iléyá ó yẹ ká tètè máa kí kódà kìí sọ̀rọ̀ aago mẹ́wàá aago mẹ́wàá ti pẹ́ jù aago mẹ́wàá ó ti ṣe kíni o ó ti pẹ́ jù nítorí pé n tó wà ń bí yìí ni wípé àsìkò táàkì òun náà nígbà tí oòrùn bá ti ṣe kí ni o bádàr ti fa ìṣàps tó oòrùn bá ti lè yọ tó yọ jáde báyìí tó jáde tán irun irun yẹn ti tó kí bó sì ṣe rí yẹn ó lásìkò àwọn míì ó máa kírun ìdì nígbà tí irun ìdì ti lọ àsìkò tá a fi kí tóòrùn bá ti lè yọ jáde báyìí àsìkò ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn tóòrùn bá ti wá ṣe kí ni o tóòrùn bá ti wá lè dé tó bá ti lè yẹ àtàrí àsìkò ẹ̀ ti lọ́nu àsìkò wo ni kóòrùn ó yàtàrí ó nígbà tí ìrun kí lórúkọ rẹ̀ jẹ́ ìrun zúrì bá ti ń wọlé tí ìrun zúrì bá ti ń wọlé àsìkò ìrun ìdí ti lọ nìyẹn tá a bá sì wò dáadáa ìgbà míì ń bẹ quarter after twelve ìrun zúrì yóò ti ṣe kíni o yóò ti wọn wọlé nígbà míì mọ́sálásí mi ìlú mi aago méjìlá kò tí kírun yìí wọ́n retí kábíyèsí so gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ó ń kópa lára bá wa àwọn míì wọ́n láwọn kí yídì yídì kọ́ ni wọ́n kí ọ̀pọ̀lọpọ̀ yídì táwọn máa ń kí áhírùl wákìtì ìkẹyìn àsìkò la máa ń kí yídì yẹn tó sì ṣe pé tá a bá sọ́ra ńgbà míì ó lè bọ́ mẹ́lòmíì lọ́wọ́ gan kó lè kéèké ṣe yídì lẹ̀ yà ń kí ẹ̀yin rúṣan ọlọ́run àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ ó ṣeé ṣe kéèyàn ó dé yídì kí wọ́n sọ pé wọ́n ó kí lásìkò kan kéèyàn wá pẹ́ débẹ̀ ká àbí káyàn nẹ́fìlà ni ṣé mẹ́rin láàfi kí padà ni ṣé méjì láàfi kí padà ayé àfẹ́ ṣáájú fún wa kẹ́ẹ̀kí fún wa irú èyí ìṣẹ̀lẹ̀ ní yídì tọkọjá nítùnú àwẹ̀ àbárun ẹnìkan bá ní ọlọ́run ti dé ìmáàmù lẹ́yìn ẹlídì fún wa mo ní báyà kẹsọ bẹ́ẹ̀ lómi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ mi yé níjọba ah, kí ló dé jẹ́ kí ẹ kírun fún wa mo ní báyà kẹlòmí òkè èmi ń padà lọlé náà so kí nìdí tó fi ọ̀rọ̀ táwọn àáfàá sọ pọ̀ ó ń bẹnu àwọn àáfàá tí wọ́n ní tá a bá ba ká fi kí mẹ́rin kìyàsán ala salatil juma ká fi gbé lérí bí ìhun jimá náà ni ṣe àbùkù yàn bàbá jimá náà èyí ó ṣe kí ni o èyí ó fi kí mẹ́rin èyí ó fi kí zúrì èyí ó ṣe padà lé ìyẹn làwọn àáfàá kan lò wípé téèyàn bá ti bá ìrun yídì náà kéèyàn ó fi kí mẹ́rin àti àwọn abẹ́ẹ́ fi jimá wé ìrun yídì kó jọra wọn tá bá ti kí jimá sáà tún kí àìlànà bẹ́ẹ̀ bá ti kí ìrun yídì tí ò ní káyìlá so tó bá jọra làá fi wéra wọn èyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn àfà òun náà ni wípé bọ́ọ̀ bá ti lè bá ìrun yídì tásìkò ẹ̀ tó ọba ti lè bá ọlọ́ náà nìyẹn ọlọ́run kádàrà pọ̀ ọba lọ́dún náà so kò sí kò sí nǹkan kan téèyàn lè ṣe ọba náà nu ọba ọ̀parí kọrílé máa ṣe àṣàrò máa ọlọ́run ọlọ́run bọ̀ ọ́ ní ààyè mẹ́rin so tó bá di ọdún mẹ́ẹ̀ kò sẹ́ni tí ó sọ fún ọ tó fi tètè dé yídì torí pé nínú súnà yídì gan ni ká tètè máa débẹ̀ ìmọ̀ sọ fáwọn èèyàn pé wọ́n lè dá kí jíjẹ́ wọn pẹ́ lé kan tó wá sí yídì so mọ́kìfù yẹn stand yẹn ló dáa jù bọ́ọ̀ bá ti lè ba ọ̀tán náà tó bá di ọdún méjì jàmá kò sẹ́ni tí ó sọ fún ọ àwọn tí sì máa dá èèyàn dúró bí obìnrin ò sí ẹ ń bọ̀ abẹ kíní kan abẹ mú tẹ ẹ ìtẹ kíní kan ọmọ yìí ìjáàbù rẹ mi ò tí ì máa lọ́ǹtì ẹ so ti yé eh, eh, máa lọ májì wọn fi ti wọn májì wọn fi dá ọdún bọ́lá ọ̀sẹ̀ dá wọn nú o so látara àdéhélé èyí tó lálàáfíà jù nínú ọ̀rọ̀ àsọpá àwọn àfáà mi ọ̀sọ́ pé kéèyàn ó fi kí mẹ́rin o ṣùgbọ́n èyí tó lálàáfíà jù pẹ̀lú àwọn ìwádìí tó hàn sí mi òun náà ni pé o ti lọ o ti lọ náà ni torí pé ìjọsìn tó lásìkò ni àwọn àfáà wa ní àìwá mọ̀ àwa lè fẹ́ kírun yídì gbogbo ìlú kámọ̀rì yídì kí lọ́jọ́ ọdún ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lápòjúwe afẹ́ kírun yìí dìbà òjò bá dé òjò yẹn pọ̀ débi wípé ẹnìkan ò lè dúró bẹ̀ gbogbo abáfọ́nká àṣàrè yìí di kìjọ àwọn àfààní tó bá jẹ́ pé torí èèyàn pàápàá jùlọ ìrun iléyà ọjọ́ kejì iléyà wà ń ọjọ́ kẹta ọjọ́ kẹrin a tún lè padà lọ kí ọjọ́ kejì a lè lọ yídì a lọ kí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí láìpẹ́ bẹ́ẹ̀ ẹlòmíràn ní ah, àríwú eléyìí rí kò sí àríwú eléyìí rí nù tá a bá ti rẹ́rìí fún àti rírí náà ẹ̀yin lẹ̀ tí ì ṣe ó wà so ti yọ abáyé tí a bá rí nǹkan mi lè ṣẹlẹ̀ kọfíù lè wà kọjá pé ìjọ ọdún yẹn ni kọfíù yẹn ó parí lọ́dún jẹ́ pé nínú Islam ẹni tí bá ti ń fi àìmọ̀kan sẹ̀sìn ní máa ń ṣe jàgídíjàgà nínú ẹ̀sìn lápèjúwe bẹ́ẹ̀ wàhálà kan ṣẹlẹ̀ ní kọfíù wá wà wọ́n wá ní ìjọ́ tí kọfí yìí ó parí ó bọ́ sí ọjọ́ ọdún léyà sí ẹ̀mọ̀ kí yóò lè díẹ̀ àwọn mùsùlùmí ò yàrí àwọn àfàsọ̀tún àfàsọ́sì àyàrí kò wá sí ṣe wọn ni káì ìṣèjọ lọ bẹ́ẹ̀ tó bá dijọ́ kejì tí ò bá sí kọfí o ṣùgbọ́n ọjọ́ ọdún yìí kọfí ti wọnú ẹ̀ àwọn onímọ̀ sọ pé káwọn yóò ṣe sọ̀rọ̀ solution sì wá tó bá dọ̀la ẹ̀jẹ̀ àlọ́kìrùn ìgbàláyé wa ṣùgbọ́n tí ò bá sí mọ̀ àwọn èèyàn lọ́yà ẹ sàkúta ẹ lọ pàdé àwọn sójà ẹ yẹ sàkúta lọ́wọ́ gbàtà wà nílé ẹ̀kọ́ a rí inú àwọn tán jẹ́ student tí wọ́n jẹ́ ọmọ ológun sójà ni wọ́n tó jẹ́ student wàhálà wọn fẹ́ ṣẹlẹ̀ ní campus ìjọ kan àwọn yàwá ni àwọn bá skul jẹ́ àwọn dá gbogbo ayérú àwọn ó ṣe gbá wọn sáwó ẹnìkan níbo ṣe wáyé ó lè yìnbọn kíníkan igbá ètò wa jẹ́ sójà wa ni àwọn ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn pé torí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ní tó fẹ́fẹ́ mi ara ẹ̀ ṣe pé bí gbogbo yín ṣe wà òun nìkan òun ti tó ó sọ orí ìbọn tí wọ́n ń sọ ìbọn 1974 nìyẹn pèsè lánàá èyí tóun sì gbé rísẹ́ǹsì ìbọn òun sì gbé tóun fi lọ ṣe tírénì pèsè ó bẹ́tà káwọn èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so lẹ́ẹ̀fi máa ráwọn míì bẹ́ẹ̀ ẹ lọ sàkúta ó ta lẹ́ẹ̀lẹ̀kúta mọ́ níwájú ìbọn níwájú amọ́tàn àìmọ̀kan gbá òní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àfẹ̀mí ara wọn ṣòfò lórí nǹkan yìí lórí n tó ní solution nínú Islam bẹ́ẹ̀ bá lè kí ẹ sì sọ́dọ̀ là àbẹ̀wò ni wàhálà ń bẹ kò sí bẹ́ẹ̀ sí àwọn àáfàá ti sọ gbogbo àwọn nǹkan yẹn lóbi jẹ́ pé ààbọ̀ ọmọ ìwọ ni poison ṣùgbọ́n kò sí ta fi ń regulate àáfàá mọ́ àti ẹni tí ń palàǹgbá káàkiri àáfàá lónà gbogbo alágbẹ̀ẹ́rẹ́ alàgbà ládùúgbò wọn mọ́ ẹ̀ lé gbálàǹgbà bá rí báyìí eré wọ́n ti dàmọ̀ gbogbo aláǹgbà pípa ní sáà bí ológun ẹ̀rọ yẹn yóò wúlò ìjọ kan ẹ̀sà gbogbo inú ilé gbogbo pàlàpàlà inú ilé báyìí gbogbo àwọn orí aláǹgbà wọn ti tò sí gbogbo bẹ̀ lọ babaláwo nìyẹn tábàláàfà òun náà ni olùmọ̀ ẹ̀sìn ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn ní ìjà fàyè so gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí nǹkan tí ò ní solution nínú Islam tọ́ba lè tán báyìí àwọn àfáàní innal amra ìdá dọ́kọ̀ tẹ̀sán wá ìdá tẹ̀sán dọ́kọ̀ bọ́ba lè tán islam ó fún ọ ní solution ìtọ́ ṣe báyìí náà ọlọ́run ti rà nìyẹn rẹ̀ so látara àdí eléyìí tá a bá wá rí irun yẹn kí ní ọjọ́ náà tí gbogbo ìlú rí kí àhà ní ọjọ́ kejì ọjọ́ ọdún ṣùgbọ́n wọ́n lọ pẹ́ tó fi bá jàn mọ́ ìrun ọjọ́ ọdún má dákì kankan o so ti yé kọrí ilé báwọn ọlọ́run ra pé ó kì tọdún inú tọ́ba dọdún míì owó tètè máa lọ yídì má wàá jọ jọ lójú ẹ lè lọ sí yídì káwọn kan má bàa kí wọ́n máa kí ìyẹn èyí ṣe bẹ́ẹ̀ lóòtọ́ lọ́mọ bá wọn jà ó ọba bọ́ sáàrin wọn bá ń dà wọn rúgbẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti sọ ní wúdúbà ah, ah, ṣé òun lè má ṣe à opinion tèmi o òun náà lè kà níbì kó sọ pé wọ́n lè kí bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ń sọ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù so tó o bá lè rẹ́ lómi convince n tó yé wọ ó maintain stand tiẹ̀ torí kó ṣeé ṣe kárí ẹni tí ó kì bẹ́ẹ̀ má wàá lọ máa da yídì o kàní kí ló dé aláàjì à níbí kò sẹ́nìkan jù à no Islam ò rí báyìí torí pé àwọn tó ń kí yẹn náà ó súnmọ́ káwọn náà kàn kankan lérí ẹ̀ pé èèyàn lè kí sí ló jẹ́ àṣọ wípé ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ètò lálàáfíà jù wọn lè yí tá a sọ yìí wallahu alam ẹ̀yẹ́rú sàn ọlọ́run bí èèyàn bá dé yídì èèyàn èèyàn náà fìlà o ẹrẹ lómi tó bá kọ́ dé ìlú ẹ̀jẹ̀ sáré mú náfìlà méjì wá hmm, kò sí náfìlà ó jókòó bẹ́ẹ̀ náà tẹ́ bá sì tún kírun tán náà kò sí náfìlà kankan èyí ó dìde náà ni èyí ó gbọ́ kútúbà èyí ó sì máa bọ̀ ń lé ẹ̀yẹ rúsan ọlọ́run kò sí nínú súnà kí yídì wá pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ ládùúgbò kan rídì lọ bíi mẹ́fà kò yẹ kó rí bẹ́ẹ̀ ìdí tí yídì fi wà òun náà ni pé kó jẹ́ ààyè tí ó kó gbogbo àwa mùsùlùmí tá à ń bẹ nínú ìlú yẹn tá à ríra wa tí ó kó wa jọ àyàfi tí bùkátà bá béèrè bóyá ìlú ti fẹ́ jú àwa rí pé àwọn èèyàn ara bíi gbogbo mùsùlùmí agbègbè bíi ẹ̀yìn mọ̀ kí ìdì tí ń bì gbogbo ẹ̀yìn agbègbè bíi ẹ̀ mọ̀ kí ìdì tí ń bì ṣùgbọ́n pẹ̀lú tó hàn sẹ́mi tẹ́mi máa ń rí ẹ̀rí ní síríìtì kan báyìí yídì lè máa lọ bí mẹ́rin síríìtì kan eléyìí ò rí bẹ́ẹ̀ kò yẹ kó kì í ṣe ìdí náà gbé yídì kalẹ̀ nìyẹn at the end of the day ìjọ kan tá a fẹ́ gé kó jáde níbi yídì yóò padà léde sí ìpín sí yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ mi bá ti wá ń bọ̀ yídì ìbò lẹ́yìn tí ń kírun àwa ìjọ kìíní àwa yìí ṣe ìjọ kìíní yídì tiwa orí àpáta ni ó ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ lórí àpáta ń bẹ̀ẹ̀ ibẹ̀ ẹ wàá rí pé gbogbo ẹ̀gbẹ́ ara wọn ni wọ́n wà so ẹnìkan ti lọ yídì kan rí báwọn tó ti jókòó òun ọmọ ẹnìkan ló ní kọ́ máa bọ̀ yídì àwọn wọn bá kọ́ọ̀lù ẹ̀ ṣebí ti ibi ọ̀pẹ́ dìde ẹ̀dìde báwọn ẹ̀dìde ẹ̀dìde ẹ̀dìde ẹ̀dìde ẹ̀ máa bọ̀ ó ti lé dìde ṣe bọ́ fẹ́ kébí ìrùn tọ́fẹ́ kí n bẹ̀ ọ́nà lọ́fẹ́ nígbà táyé ṣe kọrin yó tí ilé ìjọsìn mẹ́rin ó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí oníkálukú ò sì ní síbi kan yà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá wọ ọbẹ̀ yọ jáde padà yọ wọ tiẹ̀ <laughs> bí mọ́sálásí tó mẹ́rin ládùúgbò bọ́ọ̀ bàbá rún bí ọ̀lọ́ ọbẹ̀ yóò kírun ibẹ̀ ń gan ti tó fún wa ká mọ orin tọ́lọ̀ sí wa mùsùlùmí ṣùgbọ́n máa ń bàyàn ló jẹ́ ẹbí mùsùlùmí nǹkan kò yé yóò ní àwọn tí ẹ ń wo islam yẹn gan agbàdé ah, ìkórè ẹ dàrú pẹ̀lú tó clear yìí kò síbi tá àti lè ẹlòmíín bẹ́ẹ̀ ń bì yìí kò síbi tẹ́kọ̀ ọ̀dọ̀ tí lè wá kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín tó lòmí àdára ah, wa gan mọ̀ tá a bá pàdé ta ṣùgbọ́n bákan láì jọ kírun bàbá dé mi iná ìbò mi iná bákan náà láti jọ kírun eléyìí jẹ́ ká mọ̀ pé yín tó bá jọra wọn láyé ń bí tó bá dọ̀dọ̀ ọlọ́run náà kò ní takora wọn ṣùgbọ́n tó bá ti dàrú látàyé ń bí yìí náà tọ́ba ti kálẹ̀ tọ́ba ti wájú ọlọ́run náà kò lè létò ọlọ́run kó má ṣe wá ní àdọ́rùn mọ́tọ́ ẹ̀yin arúsàn ọlọ́run ẹ jẹ́ ká mọ eléyìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dá yìí dílẹ̀ dá yìí dílẹ̀ káàkiri àti pa owó sápò àmọ́ ibi tó pé jọ ọdún àwọn èèyàn fẹ́ máa náwó àbádá wa náà bá ní orí ìdìwà náà nísìn ó ṣe òṣè nǹkan kan máa wọlé jọ ọdún ah, ẹ̀sà commercialize gbogbo ẹ̀ kò yẹ kí yídì ó pọ̀ in tó fi le pọ̀ kó ní bùkátà kan ló fà á ìgbà kan yìí lọ bí mẹ́rin lọ bí márùn kò sí nínú súnà anábì sallallahu alaihi wasallam ìyẹn rúsan ọlọ́run ẹ ká kíyèsí àwọn ẹ̀kọ́ ọjọ́ ọdún ọjọ́ ọdún a gbúdọ̀ fi hàn ayé ká fi hàn àwọn ẹbí wa pinnu wa ń dùn níjọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ọmọ máa ń ṣe tí ò burú pọ̀ jù wọn ọdún kéèyàn jẹ́ wọn máa ṣeré tí kí wọ́n ó lè fíìlì wípé ẹjọ́ òní o ọjọ́ àrà ọ̀tọ̀ ni à ń sọ ọdún lẹ́nu káwọ èyí tó dáa nínú aṣọ wa ẹlòmíín bẹ aṣọ ọṣẹ ni ó tún wọ̀ wá sí yìí yóò ní nígbà tí èyí sọ ọmọdé ọmọdé ni máa ń sunkún aṣọ kí ní ká ah, ìwà ẹlẹ́kọ̀ọ́ nìyẹn torí wípé ìmúra a máa jẹ́ ká mọ hálù rẹ condition rẹ situation rẹ tó wà ẹlòmíín bá múra ẹ̀ ní ọgbà ṣé kò sí nǹkan kò sí nǹkan kan ah, bó ṣe múra yìí kò nọ́mà bọ́ọ̀ bá sì múra ẹni tó rú dúdú tó kàn dúdú tí ẹ̀ máa ń béèrè pé ah, ṣé ìsìnkú ẹ̀ sick ah, ṣé ọjọ́ pé bó ṣe rí mi ọjọ́ para mi ò yá ìmúra máa ń sọ nípa èèyàn so ìdí yìí jọ ọdún ìmúra yóò jẹ́ kó hàn sí gbogbo èèyàn pé inú wa ń dùn à ń sọdún ìdí yìí tó fi pé nínú súnà ọjọ́ ọdún náà ni ká wo èyí tó dáa nínú aṣọ bá a bá lówó kára aṣọ tuntun kára fúnyàwó kára fáwọn ọmọ wa káwa náà owó èyí tó dáa nu aṣọ bá a bá sì rówó èyí tá a ní èyí tó dáa jù nínú èyí tá a ní ká wọ̀ ọ́ ká mọ̀ mọ̀ rò pé ọmọdé nìkan ní inú wọn wọn sunkún aṣọ kágbàlagbà náà kó wúyàn kẹ́yìn owó èyí tó dáa nítorí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àfa wa Umar ọmọ Khattab ọlọsọjà ìjọ kan ó wá rí aṣọ kan aṣọ yìí dáa pọ̀ wọ́n ṣe látara min istabrak istabrak yẹn àwọn stọọfù aṣọ kan nígbà náà kì í ṣe ilẹ̀ lárúbá wọ́n máa ń kó wá ní foreign materials ni wọ́n máa ń kó wá sí ilẹ̀ lárúbá wa bí wọ́n máa ṣe wá rí lọ́jà òní ah aṣọ ìdápọ̀ ó yẹ kí wọ́n rí aṣọ ìlara ànábì jama ẹ̀wọ̀n kan irú aṣọ yìí ah, ó yẹ kán máa rí lára ànábì ó sì ra aṣọ ọba mu wálé bó ṣe ra bó ṣe má aṣọ yẹn wálé ọba ló ń bá ànábì sallallahu alaihi wasallam ó ní ìrẹ̀ ànábì ó láṣọ yìí gbà á kó rà á kọ́ ọ máa wọ̀ ní gbogbo ọjọ́ ọdún kó o sì máa wọ̀ nígbà o bá fẹ́ gbàlejò tó o bá fẹ́ gba àwọn àlejò àwọn delegations kan bọ̀ máa lò ó níjọ́ yẹn hadisi ń sọ ẹ Bukhari hadisi ọlá àlàáfíà hadisi ìgbà tí mo ń wò mo rí ẹ̀kọ́ tó pọ̀ nínú hadisi yẹn pé èèyàn wọṣọ tó dáa ìyẹn ò sọ wípé ọ̀sẹ̀ lọ́wọ́ ìyẹn ò sọ pé ò ní mọ́nì kéèyàn sì máa wọ àkísà ìyàn sọ pé bẹ̀rẹ̀ ọlọ́run so látara àdí eléyìí kéèyàn wá sọ wípé iye iná tán bá sà lára èèyàn ló túmọ̀ sí pé èèyàn bẹ̀rù ọlọ́run irọ́ ni o àbí pé kí ló ti rí ọ̀nà mélòó náà ti gan aṣọ fún ọ àwọn ẹni ọlọ́run tó ṣáájú bí ọ̀nà bí ọgbọ̀n wọn gan sọ wọn gan sọ gan sọ ọ ah! ara o Islam ẹ̀sìn ìwọ̀ntúnwọ̀nsì ẹni tí ò bá ní bó ṣe gígàn náà ló ní fọ́ kó má kọ̀ wọ́ nítorí nìyẹn ṣùgbọ́n ni tó ní tó wá lọ wọ gígán àwọn yóò ní pé alábòsí ni ọ kì í ṣe pò ní ìdí nìyí tó fi jẹ́ wípé àfọwà Umar ó rí pa ànábì gbogbo èèyàn ni ó wo ànábì níjọ náà torí wípé first impression téèyàn bá ní nípa èèyàn wọ́n láwọn àlejò kan wá ọbọ̀ wọ́n bọ̀ wá pàdé rẹ̀ ọba lọ wọ aṣọ kan tó ṣe wípé àtìgbà bó o ṣe jáde báyìí kó àwọn aáyán tí ń jáde nínú àpò tí ń jáde àgbà aáyán ṣe ń fò káàkiri inú ara ní àwọn àgbà ìbẹ̀rù ọlọ́run láà ìbẹ̀rù ọlọ́run kọ́ nìyẹn torí pé impression tán bá kọ́ ní bí wọ́n ṣe pàdé rẹ̀ wọn ó ní í ṣe pẹ̀lú tán bá ń gbé bọ̀ lóbi jẹ́ kí umaru sọ pé anabi sallallahu alaihi wasallam máa wọ ilé níjọ ọdún àtìgbà tó bá fẹ́ receive àwọn delegations táwọn àlejò bá fẹ́ wá dé wá bá wọn so gbogbo àwọn nǹkan wọ̀nyí àríkọ́ lára anabi sallallahu alaihi ní tó dín wọn sọ pé mo kan lórí ọ̀rọ̀ yìí ẹnìkan ń bẹ ọfẹ́fẹ́ bẹ̀ wọ́n wá ní kọ́ wá yọjú sí obìnrin tó fẹ́ fẹ́ ọ wà pàdé òun bí jọlọ gbà máa pàdé ẹ ọba dé lọba dé ah lé àná là ń lọ ó ní ẹ̀wọ̀n tí múra bìnà ah, aṣọ èyí èmi ò lè tẹ̀lé ọ aṣọ tó wọ̀ yìí ọba délé àná bọ́mọ̀ ń fẹ́ fẹ́ràn gan tẹ́lẹ̀ tó bá ti rí ọba yìí <laughs> ó lè é tirẹ̀ ó ní òun fẹ́ ṣòwò bóun ṣe rí náà mo fẹ́ so lásọ mi ilẹ̀ àwọn lásọ mi ibẹ̀ tó ń fẹ́ lọ báyìí kóun fi mọ̀ báyà ó wà sincere rárá má dán ìmọ̀nì ẹni mọ́nì wò èèyàn bá ó múra dáadáa yìí mi ò ní ọlọ yasọ wo èyí tó ní tó dáa nínú àwọn nǹkan tí ó attract rẹ náà appearance rẹ bó bá ṣe rí ọ sí wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàtọ̀ wá ń lọ tó ṣe wípé bó o ṣe múra bí ìgbà tí wọ́n ẹ̀sẹ̀ lọ wúyàn nulẹ̀ ṣe ẹ̀mọ̀ kan kọ ẹnìkan nulẹ̀ ká dé pẹ̀bù tán wá jáde bí ìgbà tó yẹ kó ti tó bí ọ̀sẹ̀ kan téèyàn ti wẹ̀ ẹ bá ní múra náà wíwẹ̀ gan ń kọ́ ẹ̀mí ni mi ò rá mi ò ní àná lọ àtàná ló ti wẹ̀ kẹ́yìn òun ò ráyè wẹ̀ ẹ̀mí ò lè tẹ̀lé ọlẹ́yìn báyìí lọ sílé àná òun sọ̀rọ̀ yẹn ní ni. Yo, kò sí nínú yimán bó ti wùlẹ̀ kọ́ kò sí nínú yimán bó ti wùlẹ̀ kọ́ èyí tí àfa ọmọ òrùn sọ fáwọn ẹbí wa. pé táwọn àlejò bá fẹ́ wá kọ́ wá sọ yìí kó fi pàdé wọn àdéhìsí ń bẹ ní sọ́yọ́ Bukhari a sì ráwọn àgbèmí tó yẹ pé èyí tànàbí ní tó ti gbó lànàbí wọ̀ èyí tó nínú nígbà yẹn ṣùgbọ́n táàyè èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ bá yọ ànábì ìtakò sallallahu alaihi lókùrú ìgbà tí ó bá ti tí múra yẹn bá ti takò sunna àtàwọn òfin tí súnà fi lélẹ̀ eléyìí tó kọ́ yọ wá pé káwọ èyí tó dáa nínú aṣọ wa bákan náà nínú ẹ̀kọ́ ọjọ́ ọdún òun náà ni kákóra dúró tá a bá fẹ́ lọ sẹ́ẹ̀d ní ọjọ́ ọdún iléyá ká má jẹun ká tó lọ tí èèyàn bá lágbára àti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ tó bá pàá tètè ń kírun yídì ní jàmá ṣe mọ̀ pé ó lọ ó padà kíá ṣùgbọ́n yídì tán gí láago mọ́kànlá àbọ̀ tó jẹun ẹlòmíì ò yí lé gbé ní yídì so súnà yẹn kì í sọ̀rọ̀ yẹn tó o bá rí pé o ò fi irun rẹ lẹ̀ o ní ọ̀sà kéèyàn ó gbìyànjú kéèyàn ó ṣe kí o kéèyàn ó jẹun kó tó di pé èèyàn lọ ẹ̀dì ṣùgbọ́n tó o wípé o lè mú mọ́ra ó dáa púpọ̀ kéèyàn ó ṣe súnà yẹn tó o bá ti dìde kéèyàn ó tó wá jẹun bákan náà nínú súnà òun náà wípé gbólóhùn la ilaha allahu akbar allahu akbar walilayi alhamdu gbọ́dọ̀ yìí a máa sọ kájíjọ ọdún títí tí ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún láti máa sọ gbọ́dọ̀ yẹn pàápàá jùlọ ní inú ọdún iléyà ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ ká mọ bá a ṣe ń kírun ọdún rákà méjì náà ní ìran ọdún allahu akbar takbiratul ihram tàkọ́kọ́ ọ̀la ọ̀kọ́ sí lẹ́yìn tàkọ́kọ́ ọ̀hún àwa méje tẹ̀lé mẹ́jọ wẹ̀ wà jẹ́ mẹ́jọ takọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a bá ti ń dìde bọ̀ Allah Akbar èyí tá a fi dìde hun ẹyọ kan nù àwa tó ṣe márùn tóun ó fi jẹ́ mẹ́fà takọ́kọ́ mẹ́jọ tẹ́lẹ́ẹ̀kejì mélòó yóò jẹ́ mẹ́fà bomi wọn sì lè má ṣe tó báyẹn gbogbo ẹ̀ náà ni rìwáyà wá fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wájú lélẹ́yìí tí a ṣàlàyé fún wa yìí bákan náà nínú súnà ni kí màmú ṣe kútúbà tí a bá kírun tán níjọ ọdún ká farabalẹ̀ láti gbọ́ kútúbà yìí nínú súnà ni pé kútùbà yẹn ò yẹ kó gùn jù káwọn èèyàn má bàa mọ kánjú àti dìde tó bá ti di pé kútùbà ń lọ bí wákàtí méjì àwọn yóò dìde torí pé wọn ò jẹ́ kankan oníkàlùkù sì fẹ́ padà lọ pa ìran wọn so gbogbo àwọn nǹkan báyìí àwọn tó bá jẹ́ ìmáàmù náà gbọ́dọ̀ kíyèsí àwọn nǹkan yìí kútùbà ọjọ́ ọdún kútùbà kan ni kì í ṣe kútùbà méjì o ẹ rí i pé kútùbà méjì ni ti jímọ̀ àjòkò àtúndìde ṣùgbọ́n tọjọ́ ọdún kò sí jòkó mbẹ̀ wọn lọ́pọ̀lọpọ̀ wà mí ìmọ̀ bàbá tó jókòó yóò tún dìde kì ṣe méjì ẹ̀yọ kan ni bákan náà nínú ta tún máa ń rí tí yọba gun orí nígbà rí lọ àbí lọ gbé bí àpótí kan wá ìmọ̀mọ̀ wàá gun bẹ̀ lọ là kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ilẹ̀ ẹlẹ̀ mọ́sáàsì ti jímọ̀ náà ti máa ń gbé mímbà rí síbẹ̀ ṣùgbọ́n yídì sí mímbà rí bẹ́ẹ̀ torípa nàbì orí ilẹ̀ pàṣẹ sábẹ́ àlànà bí odò sí kò ní kú ní mímbà tẹ́ bá wá wọ ọ̀pọ̀lọpọ̀ yídì àwọn ìlú wọn tún kọ́ mímbà rí wọn kọ̀ síbẹ̀ abẹ́yẹ sàkíyèsí ẹ̀ mi wàá sọ pé ká lọ yọ jígà sí o torí pé nínú àdámọ́ ọ̀dọ́ ńgbà mi ọba lọlé ọdún kó tó di páwọn èèyàn ó dé yídì ó ti wó gbogbo kìíní ìyàn wa náà afá kí ló ṣe pẹ̀tọ̀ lákùrẹ́ àgbọ̀ nínú mímbà rí wípé <laughs> pé mímbà rí kì í ṣe bó ṣe ṣe nìyẹn ó ṣàlàyé fún wọn ni tí wọ́n bá gbọ́ àlàmọ̀rí tí wọ́n bá sì gbọ́tọ̀ ìwọ ti sọ ti so àlàmọ̀rí Islam kò sí wàhálà rẹ̀ famala rasul albalak kéèyàn ó sọ ni ó sọ ni ó lè fọ́ọ̀sì àwọn èèyàn ṣùgbọ́n ibi tó ti ń sọ tó ti ń sọ tó ti ń sọ tó ti ń sọ ọlọ́run má sí payá ẹ̀mí àwọn èèyàn yá ó dàbí pé òdodo wà nù tẹ̀lé yìí sọ so eléyìí ni ẹ̀kọ́ tí a kọ́ lára anabi wa muhammad sallallahu alayhi wa sallam níparí pípa ẹran ọdún léyà wa a gbọ́dọ̀ pa ẹran ṣáájú kí wọ́n tó kírun nígbà tí wọ́n bá kírun tán la tó lẹ́tọ̀ọ́ kí a pa ẹran ọdún iléyá wa ẹni tí ò bá lè pa ẹran ní ọjọ́ ọdún ó lè pa níjọ́ kejì ọdún ó lè pa níjọ́ kẹta ọdún ó lè pa níjọ́ kẹrin ọdún gbàláàyè wà fún wa kódà gbà mí bẹ́ẹ̀ tẹ́ná bá wọ́n jù ó lè sọ ẹran rẹ níjọ́ kejì ọdún torí pé yóò ti wà chipa so ti wà báyìí gbogbo àwọn àyè yìí èèyàn lè pa ọdún iléyá bákan náà téyà bá pa wa ìgbàláàyè bá ká dùn kan wa fúnra wa tá a bá wá lè du alẹ́ nìkẹ́nìkan ó bá wa du ẹni tó wá ń bá wa du yìí tẹ́pẹ́sẹ̀ tiẹ̀ òun ni alápàtà lòun ẹlòmíín bẹ́ẹ̀ kẹ́kẹ́ màálù ló fẹ́ pa kò lè dá pa fún rẹ̀ kò sì lè du fún rẹ̀ alápàtà iṣẹ́ tiẹ̀ ni kó mọ báyàn paran a gbúdọ̀ fún gẹ́gẹ́ bí owó ọ̀yà nínú ẹran yẹn o tó bá fẹ́ gbowó a yọ owó lápò a fún lówó iṣẹ́ tó ṣẹlẹ̀ a gbúdọ̀ fún ẹ kò mẹ́ni ó kún ọrùn gbá ẹlòmíọ̀ wá ní pẹran ẹran tí ẹ̀gán ó ju àwọn tó pẹran lọ gbogbo àdúgbò wọn ti mọ ẹ má fọ ẹ àmọ́ sáà ń bọ̀ mọ̀ ń bọ̀ ẹ sáà fẹ́ràn ńlẹ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ìṣà ń pẹran kiri tiẹ̀ ni pẹran kiri pẹ̀lú tọ́ba tún débẹ̀ lọ́nà tọ́ba yìí ti lọ yọ àlọ́ máa gba ọrùn yẹn lọ yọ máa rí ìkẹ́ lọ káàkiri alala anabi ni anabi lọ sọ bẹ́ẹ̀ o anabi lẹ má fún wa tá a bá fẹ́ gbowó owó ni kẹ́ fún wa so ti yé tẹ́ ẹ bá sì fẹ́ tẹ́ bá ń pín ẹran yín bẹ́ẹ̀ ṣe ń pin fáwọn èèyàn náà ẹ lè pin fóun náà ṣùgbọ́n tó bá insist pé owó iṣẹ́ òun ẹran ló fẹ́ fi gbà ànábì ni ẹ má fún owó ni kẹ́ ẹ fún sallallahu alayhi wa alihi wa sallam ẹ sì rí pé ṣe sí tó gbajúmọ̀ láwùjọ wa nìyí bẹ́ẹ̀ yẹn bá wá rin ẹran ọdún léyà tó bá wá di àárọ̀ ọdún ẹran ọba já ọba sálọ àbẹ́ ẹ ti yí dìde níbo lẹ sọ ẹran yìí mọ̀ ẹ rí ni ẹ wá wò ó nígbà wọ́n ṣé kì í ṣe ẹran ni ó fo títí ti jánà ó ti lọ ká sì mọ̀ ká pa kíni ká tó lọ yídi <laughs> náà lẹ́ni ká ti yídi dé nígbà bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ àwọn àfa ni kọ́ mọ́ sábàtàlà ajír ládàá ti wà fún ládàá ti wà fẹ́ nìyẹn torí ti láníyàn pé òun fẹ́ bá lágbára ó lè rà mí tí sì lágbára ó má ọlọ́run ó kọ́ ládàá yẹn lẹ̀ fún gbogbo ní sunnah nabi sallallahu alayhi wa sallam ẹran ọdún léyà ká máa dì káàkiri ọ̀pọ̀ ẹran ọdún léyà lákùrẹ́ bíi ọwọ́ àtúgbèlú èkó ọlọ́run àfáwọn yẹn ṣé kò séèyàn tí ó jẹ́ lákùrẹ́ bíi n tá a fi lè gbé káàkiri àbí kó ṣe pé gbogbo ẹni tí ń bẹ ń bí pátá ààrẹ ni tó ní ìdí ẹ̀ ń bí là tó lè gbé kúrò nínú ìta wa kò sí nínú súnà ká máa gbé ẹran ọdún léyà wa káàkiri ibi tá a wà náà ni ká ti pín ẹ̀yin ẹrú sin ọlọ́run àwọn ìṣesí kan ń bẹ tó tako súnà nàbì sallallahu alaihi wasallam tó yẹ pé àwọn èèyàn máa ń ṣe òun náà ni eré ìje láàrin àwọn àgbò ká máa fi wọ́n kàn ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú ọlọ́run ni o anabi sallallahu alayhi wa sallam anabi ní làánà ọlọ́run kó máa bá gbogbo àwọn tí wọ́n bá ń fara ni àwọn ẹranko ní tá à ń ṣe fún wọn yẹn à ń fara ni wọn à ní ká máa kanra wọn ká máa bára wọn jà àgbò mi ń bẹ ó pẹ́ẹ́ni tẹ́ tòun sí agbára wọn ò yọ ọ̀sà ẹ̀ tó tarí ẹ̀ títí wọn a sì kan àgbò mi pa àgbò mi máa bẹ wọn kàn pa tí ó sì kú rúwọ́ tó ṣe bẹ́ẹ̀ ọ̀daràn níwájú ọlọ́run subhanahu wa ta'ala anabi ni la'ana nabi sallallahu alayhi wa sallam mamman salabi hayawa gbogbo àwọn tí bá ń fara ní ẹranko wọn ò lè múrí bọ́ wájú ọlọ́run abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́run ní kí a ṣe ọdún ayọ̀ eléyìí ni àlàyé ní ṣókí nípa tó ní ṣe pẹ̀lú ọdún léyà àwọn ẹ̀kọ́ eid àti ètò bá ṣe máa ń pẹ̀rọ ọdún léyà àti irú ẹran wo la lè pa fún iléyà ibadallah ẹ̀yẹrú san ọlọ́run ó kúrò láhàyọ̀ kúrò kúrò ẹjá máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run rántí wa washkuruhu ala ni'amihi yazidkum ẹjá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ìdẹ̀ra tó bá ń ṣe ọlọ́run máa ṣe àlékún ìdẹ̀ra náà fún wa wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run ní màá nípa ìtẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe